lónìí ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá abẹ́nìkọ́ lọ́jọ́ kẹwàá ni èyí lọ́jọ́ kẹwàá oṣù kẹjọ lọ́dún 2023 tí dunu àtayọ̀ àtọ̀yàyà òun la fi kí yín káàbọ̀ sórí ètò ojúmọ́ rí láàárọ̀ tòní ẹ bá wojú aago ẹ̀rí pa aago mẹ́jọ ti kọjá díẹ̀ àbí ẹ àti dé bá a ṣe ń dé náà nu ìwòye àná kíra wa o ẹ àṣẹra wa pẹ̀lẹ́ àjọ gbádùn ara wa dọ́ba àbí bẹ́ẹ̀ kọ́ ẹ àárọ̀ ni a tún ti dé bá a ṣe ń dé ẹ ẹ ǹlẹ́ kú kàlẹ́ gbogbo bí ẹ bá wà o ẹ bá a ṣe máa ń ṣe kìnìún lẹ́sẹẹsẹ létòlétò láàtún ṣe ṣe kìíní ọ̀hún lónìí àwọn èèyàn tiwa náà náà ti jókòó bíi tí wọ́n ń jókòó sí wọ́n fẹ́ gbádùn ẹ̀ bá ṣe ń ṣe lójoojúmọ́ ẹ má gbàgbé ó bá dábala tó yẹ ká ti wo bójú ọjọ́ ṣe rí a máa wò ó ó bá ní abala tó yẹ ká ti wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórí ayélujára àti gbogbo ohun tó ń dàbí ẹni pé ó ń darúgúdù ilẹ̀ káàkiri a máa wo bẹ̀ náà lórí ètò ẹ nífẹ̀ẹ́ mí sí ẹ ẹ jókòó ẹ fìkàlẹ̀ bẹ̀ àwa ń bọ̀ o Akínyẹmí ọmọ Johnson lórúkọ tèmi mi ò sì dáwà ìjẹ́ dáwà ẹyẹ mi ò jẹ́ pápá kan fò <laughs> láíláí fún àbàdà àtúngbẹ́ ńlẹ̀ agodo mi o. <laughs> o tiẹ̀ tó bẹ́ẹ̀ nítorí tó bá ṣe ń lọ báyìí tí máa ń hàn ẹ́ látẹ̀yìn tó ọgbẹ́ni wa ẹ́ àjọ ń ni tó bá dé ojúmọ́ re orí ètò ojúmọ́ re àjọ ń ni ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò wá pátápátá ṣé dáadáa la jí báwo ni iṣẹ́ báwo ni ẹbí téèyàn bá jí láàárọ̀ ó máa ń da in fact ó ṣe pàtàkì ó ṣe kókó kéèyàn ra ọwọ́ ọpẹ́ sí ọlọ́run lódùmarè pọ́ ọlọ́run ò ṣe o pé èmi yìí náà tí mo ti lẹ̀kùn pẹ̀ lọ́wọ́ ara mi náà ni mo tún fọwọ́ ara mi ṣí wọn ò jalé mi lórí wọn ò fọlé mi lórí ọlọ́run ò ṣeun ọlọ́run ò ṣeun anna adenike babatunde tí gbogbo yín mọ̀ sí honey fingers olówó àlérè ètò pẹ̀lú akínyẹmí bó ṣe sọ́lẹ̀ nǹkan yẹn ó dá lẹ́ni lórí ètò a máa dé abala gbogbo àwọn àṣà tó wà ní orílẹ̀-èdè àgbáyé pátápátá oríṣiríṣi àṣà tó wà lórílẹ̀-èdè àgbáyé àti bí àwa gangan ṣe lè pa àṣà tiwa mọ́ hmm, wọ́n ní tẹnitẹni èkìsà ń ta àtàn eh. bá a ṣe máa pa tiwa mọ́ tàdé máa fi lọ́mọ lọ́wọ́ ó jẹ́ ohun tá a máa sọ lórí ètò lẹ́ni ẹ wá di ẹ wá kan fi ìdílé ẹ pé àwọn èèyàn gbogbo àwọn ọmọ wa àwọn ọmọ wa kan ti rà táwọn mọ kankan nípa àṣà wa ẹ pè wọ́n ẹ pè wọ́n kọ́ jókòó kọ́ gbọ́ ètò ojúmọ́ ire. àwọn tí ò sí lórílẹ̀‐èdè nàìjíríà bóyá kán ní kán bọ́ sórí youtube kí wọ́n lọ wò. kó máa bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ wò wọ́n gbọ́dọ̀ wò ó dáa náà àwa ń bọ̀. ìṣe àti àṣà wa ó yẹ kó máa jọ wá lójú gan gidi ni ó dẹ̀ yẹ ká gbé gẹ̀gẹ̀gẹ̀ ó yẹ ká pamọ́ ó yẹ ká tọ́jú ẹ̀ ó dẹ̀ yẹ ká lè fi lọ́mọ lọ́wọ́ ó dà kí ni ìdí gangan tí a ṣe lè sọ pé àṣà wa o kò tiẹ̀ wá wù mí mọ́ àṣà aláṣà ni mo fẹ́ lọ nawọ́ gan tí a bá ní ká wò ó káàkiri àgbáyé hmm, ó ti fẹ́ máa rí bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tiwa ń bí lápò ọ̀dọ̀ tiwa ń bí <laughs> lórí ètò Ojúmọ́ Ire lónìí a máa yànnàná oríṣiríṣi àṣà tó wà ní káà gbogbo àgbáyé tó wà ní oríṣiríṣi orílẹ̀-èdè láti nàìjíríà wa yìí lọ títí dókè òkun dé àwọn ọ̀dọ̀ àwọn aláwọ̀ dúdú ẹgbẹ́ wa àwọn aláwọ̀ funfun ìmí gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni a máa papọ̀ kò wá ṣe pé bóyá a fẹ́ fi ẹni ẹnu àtẹ́ lu àṣà ẹnikẹ́ni àmọ́ àmọ́ èmi mọ̀ pé nígbà tá a bá fi máa ti gbogbo kàsàlà sílẹ̀ a máa mọ̀ wípé àṣà wa tó bá ń gbọ́ ọ̀làdùn olóyin ọ̀làdùn olóyin. ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà tó bá jẹ́ ọmọ kóòtù òòjìire gangan tó bá jẹ́ ẹni tó gbọ́ èdè tó gbọ́ àṣà tó mọ ohun tí wọ́n ń pè ní oge nílẹ̀ yorùbá tó mọ ohun tí wọ́n ń pè ní àṣà àti ìṣe ọmọ yorùbá ó máa rí dájú pé ilẹ̀ yorùbá dángájíá lọ́tọ̀ yìí tẹ̀gàn ni ẹ̀ eh, sàdánkátà fáwọn ọmọ ah, ah, Yorùbá ah, torí bí n bá rí àwọn nǹkan kan ẹ eh, láwọn ìlú bòmíì hmm. ìlú kan wà tí wọ́n pè Sudan hmm. orílẹ̀-èdè kan ní Sudan ilẹ̀ adúláwọ̀ báyìí tiwa náà ni ẹni hmm. wọ́n máa ń ṣe orò kan bẹ̀ wọ́n sì ń ṣe é di bá a ṣe wà yìí oh. àwọn ọkùnrin tó bá ti dángájá tó ti ta yá ní àwọn èèyàn á wá léra wọn báyìí síta gbangba àwọn obìnrin tó bá ti tọkọ ọ ní àwọn náà á máa lọ wọ́n máa rìn káàkiri báyìí ẹ mọ̀ pé lọ́dọ̀ tiwa bàbá tiẹ̀ fẹ́ ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn obìnrin ló máa dúró hmm. tọkùnrin á máa wo èyí nú hmm. wọn tó bá wù ú irọ́ o lọ́tẹ̀ yìí àwọn ọkùnrin ló máa dúró tí wọ́n máa ṣe oríṣiríṣi style <laughs> tí wọ́n máa gara tí wọ́n máa ga wúlọ́ tí wọ́n máa ṣe èyí obìnrin tó bá ti wá jáde wọ́n máa wò èwo mo fẹ́ mú nù gbogbo hmm. wọn ah, ṣé pé ilé adúláwọ̀ náà <laughs> ó lágbára tí pínlẹ̀ adúláwọ̀ yìí náà gbé obìnrin á máa ọkùnrin lórí ìta <laughs> ẹ̀ bóyá irú àwa ẹ̀ báyìí àwa náà lè ṣe lórí àwọn náà ṣe eré rẹ̀ àti ẹ̀lẹ́ rọ́mọ tó bá fàyìn dáadáa ó lè fẹ́rù fàyìn lórí ìṣẹ́ àwọn. tó bá ti dẹ́rù kan bẹ̀rẹ̀ á ah, akẹ́rì máa gara tán ni á. Ah. a máa pó tán débẹ̀ a máa pó tán débẹ̀. ọ̀pẹ ní àwọn àwọn ìlú kan wà tó yẹ pé sì bá tiẹ̀ sàn àwọn èèyàn á ti tètè mọ ibi tí mò ń sọ orílẹ̀-èdè kan wà tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n máa ń sábà lọ lọ́dọọdún fún hmm. àdúrà tẹ bá lọ sí orílẹ̀-èdè yẹn ó ní irú aṣọ tẹ lè wọ̀ ó ní bẹ́ẹ̀ ṣe lè múra ìwọ tó bá ti ní tó tó tó ti lè wọ̀ ohun tó bá wù ọ́ tẹ́lẹ̀ ó kàn lílé lọ sílùú yẹn kó tó kó fẹ́ wọ̀ nǹkan tó wọ̀ tẹ́lẹ̀. báwo ló ṣe fẹ́ ṣe àbí tó o bá ti ra ẹ̀wọ̀n yàrá tí ẹ bá wá gbá tẹ bá tẹ bá wọ́ọ́rọ́ gbogbo àwọn ìtàn wọn àti ohun tó lóyìnbó ń pè ní information tẹ bá gbá research dáadáa ẹ máa mọ̀ pé kódà láti ìgbà tẹ bá ti ń to ìwé ìgbìwé yín láti wọlé tó ń pè ní visa lẹ́sì máa rí gbogbo àwọn òfin yẹn hmm. ohun tó lè wọ̀ ohun tó lè mú wọ bẹ̀ ohun tó le ní ìlú ni o tí ẹ tí ì ṣe pé bóyá àdúgbò àbí ilé kan hmm. odindi odindi orílẹ̀-èdè àwọn ohun tó le mú wọ bẹ̀ ohun tó le wọ̀ wọ́n á ti kọ gbogbo ẹ̀ fún ọ láti ìgbà tó bá ti fẹ́ wọ ẹnubodè orílẹ̀-èdè yẹn ní gbogbo ẹ̀ náà ti máa lé gbogbo ẹ̀ àṣà tí wọ́n nìyẹn. bàbá ní a fọ gbogbo ẹ lójú pátápátá hmm. a pé orílẹ̀-èdè Saudi Arabia ló sọ ah, UAE ní bá àti ẹ sọ̀rọ̀ United Arab Emirates wọ́n sọ̀rọ̀ ẹ̀ torí àwọn ará ìrókòrá èkìtì àti ìjà èkìtì tí ò mọ bí tá à ń sọ mo ti farabalẹ̀ mo ti fọ́ gbogbo ẹ̀ a ti fọ́ gbogbo ẹ̀ lójú ìlú Saudi Arabia tí wọ́n wá ń sọ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta mo tún rí àwọn nǹkan kan táwọn náà tó sọ ẹnìkan tiẹ̀ jáde ó ní ṣe rí jàlámíà tá a máa ń wọ̀ yẹn hmm. èyí táwọn obìnrin máa ń wọ̀ nílùú tiwa hmm. níbi tá a máa wọ̀ náà fi ṣe fine boy fine girl hmm. jáde wọ́n ní tí àwọn bá ti rí ọmọ obìnrin orílẹ̀-èdè nàìjíríà bí ìlúkìlú tó bá ti wọ jàlámíà wọ́n láwọn amọ̀ rẹ́rìn-ín ẹ̀pẹ́ mm. kí ló dé mm. ní pé ní ìlú tiwa ọkùnrin nìkan ló ń wọ jàlámíà <laughs> obìnrin yìí wọ̀ mm. ọ́ ó ní tọ́wọ̀ mọ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ṣé kó gé làwọn fi ń ṣe lẹ́kọ̀ọ́. wọ́n máa sọ wọ́n sọ bàǹdánà ẹni yóò jẹ́ ẹni sọ bàǹdánà á lọ wá skáàfù. àwọn skáàfù wọn tó máa ní oríṣiríṣi kọ́lọ̀ yẹn tó máa ní àwọn jọwọjọwọ létí. wọ́n wá wọ crops. <laughs> àbílẹ̀ tọ́wọ́ ẹ̀ bá ba sandal àbí slippers tó bá gbọngbọ́n dáadáa á wà wọ̀ sẹ́sẹ̀ abọ́ sórí ta. ọmọ ah. ara kò báyìí ah, oh, ó pípọ̀ yẹn gangan ni ó gbogbo lásán rẹ̀ ìyẹn gbogbo. pípọ̀ yẹn gangan ni. wọ́n mú aṣọ báyìí wọ́n mú létí wọ́n wá fi sábíà báyìí. Ah, ọlọ́run ọba ẹ̀yin ọmọ nàìjíríà. àṣà pọ̀ o mú sábíà báyìí wọ́n rò pé kí wọ́n ṣe ń wọ̀ bẹ́ẹ̀ náà nílé nítorí pé nínú yẹn tó bá wọ jàlámíà ó tó bẹ́ẹ̀ kó tún ka sókè. kí ló fẹ́ ka sókè fún. ó tiẹ̀ tó bẹ́ẹ̀. kí láǹfààní jàlámíà tó wọ̀ síbi kó lè balẹ̀ kó lè gbogbo ẹ̀ ní ewu aláàbùrọ̀ kó tó rò pé òfin ìyẹn kì í ṣe wá ẹ̀jẹ̀ nìkan. tó dà mm-hmm. ló jẹ́ pé ẹ fi kọ́ hmm. abíyá báyìí ẹ wá máa ṣe báyìí ẹ máa ṣe báyìí kí ló dé. ó dà ṣe mọ́tàn. ẹ jẹ́wọ́. kí a máa máa ṣubú ni o. ẹ má bàa ṣubú lẹ ṣe. ẹ because irú aṣọ tó bá yẹ tó bá ṣe báyìí àwọn bíyá bíi rich àti bùbù àwọn bíi jàlámíà tó sọ yẹn náà bọ̀ àwọn ò kì í pè ń jàlámíà búbù la máa ń sábà fẹ́ pè é àwọn cow neck um, cow side bubu yẹn nǹkan kan yẹn but ẹgbẹ́ yẹn bó ṣe máa ń flow yẹn ó máa tóbi ṣùgbọ́n tó bá máa fi dé sàlẹ̀ ó máa ń spin tó ní ìsìn nǹkan tá a máa ń sábà ṣe ni pé nínú kan là lẹ́yìn àbí kan là lẹ́gbẹ̀ẹ́ kéèyàn lè rìn dáadé bẹ́ẹ̀ ni àmọ́ ṣe wá rí eléyìí tá a máa ń mú tá a fi sẹ́gbẹ́ yẹn tó bá ń gba ara fashion ni fashion wa. ẹlòmíà wọ ẹlòmíà wọ awọ top t-shirt ni o tí o péńpé báyìí tí o ju bóyá hmm. ẹsẹ̀ báyìí ló wà o hmm. wọ́n á tún mọ̀ ah. wọ́n á gbé báyìí. èwo wá tún nìyẹn yẹn lèmi wà mọ́. ìyẹn ni kẹ́ ẹ bá ń dáhùn owó làbúrò ọwọ́ síngílẹ̀tì àbúrò ní kẹ́ ẹ máa kó sábíà báyìí ah, ah. Eh, eh, nígbà mo bèrè lọ́wọ́ ọmọ kan lórí títì pé yóò ṣe ṣe yóò ṣe ṣe bẹ́ẹ̀ <laughs> hmm, kò ṣe ṣe bẹ́ẹ̀ mo bèrè lọ́wọ́ ọmọ skul kan pé ìjọ kí ló jẹ ìdèṣe. Eh! torí ìdèṣe ìbílẹ̀ tí máa ń faṣọ sábíà dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ máa sọ fún bọ́ọ̀lì. máa sọ fún dáadé. irú kan náà ń bẹ tí wọ́n pè hmm. Scotland hmm. wọ́n ní àwọn ọkùnrin máa ń wọ skẹ́ẹ̀tì ìbẹ̀ hmm, ẹ̀yin náà mọ̀ pé àwọn ọkùnrin máa ń wọ skẹ́ẹ̀tì. but ceremonial dress ni. ceremonial ẹ̀yin lẹ́mọ̀ pé ceremonial dress ni kí ló kàn yín pẹ̀lú ceremonial dress <laughs> ó kàn ṣe mí láàánú ni pé àwọn nàìjíríà náà ti bẹ̀rẹ̀ sí ní kọ́rọ̀ àwọn àṣà yẹn mm. kódà mm. mo rí fídíò kan lẹ́nu ijọ́ mẹ́ta kò tí ì lè ju ijọ́ mẹ́ta mẹ́rin lọ tó jẹ́ pé mo rí àgbà òṣèré Richard Mofe-Damijo àtòun àti olórin hip hop yìí Mr Eazy pẹ̀lú àwọn adúláwọ̀ míì táwọn náà wọ suit báwo lè ṣe máa wọ shirt tó máa de bọ́tì ó ṣeé ṣe gan kí wọ́n tún lo tie àbí kí wọ́n lo bow tie wọ́n á gbé blazer lé lórí wọ́n á wá wọ skirt skirt yẹn á wá ní báàjì ńlá wájú àwọn hmm. àwọn ó fàìn lóòótọ́ àwọn àwọn nàìjíríà wọn ti jáde wọ́n fẹ́ máa wọ Mr Easy báyìí wọ́n fẹ́ máa wọ tùrùtùrù pé kí ló dé tó wọ skirt. àmọ́ ibo ló wọ̀ ọ́ lọ. wọ́n fi ṣe fídíò. ọmọ hmm. yẹn sọ pé ceremony address ni fún àwọn ìlú ìlú yẹn tí wọ́n bá fẹ́ bóyá bí ọjọ́ independence nsìn ṣé mo kàn máa ṣe parade oríṣiríṣi tó máa lọ nǹkan tí gbogbo àwọn kí ni wọ́n máa wọ̀ nìyẹn ṣùgbọ́n tẹ́ bá wọ skirt yẹn pleating skirt ló máa ń jẹ́ pleating ni wọ́n máa short ó jẹ́ bó ṣe máa ń wọ̀ ọ́ nìyẹn bí àṣà ó dàbí ìgbà tí ó dàbí ìgbà tí ṣé ogun la máa pè àbí ta ni òrìṣà yín nílẹ̀ Yorùbá tó máa ń dirun Ògún tó ń dirun ẹlòmíà ni obìnrin ló ń dirun àmọ́ dídirun yẹn yẹn ẹ̀rùn kí ni ká sọ ká pè ní bí a ní ṣe hmm. títí ẹni àbí ká pè ní nǹkan tí wọ́n fi ń dá mọ̀ hmm. bó ṣe rí náà nìyẹn ó sì pọ̀ tá à ń mú bọ̀ <laughs> orí ètò ojúmọ́ rẹ ni ah. ó pọ̀ tá à because ìwà mú ìwà lérò pé bóyá èyí ni ó máa tó wa láti yànnà náà. tá a bá ti lè parí ẹ̀ hmm, báyìí àtú àtú wa padà. káti ẹ̀ kọ́ tẹ̀síwájú láti inú kọ́mẹ́ǹtì wa. báwo yẹn bá ṣe ń sọ àwọn ilé ìtẹ́yìn náà bá mọ̀ ẹ máa kọ́lẹ̀ ẹ máa kọ́lẹ̀ tó bá di jọ́ bẹ́ẹ̀ bá ti kọ́lẹ̀ pátápátá gbogbo ẹ̀ náà la máa kó pọ̀ tá a máa gbé jáde ẹ wo ojúmọ́ ire ṣe ń tẹ̀síwájú ẹjọ́ tá à ń tò lọ́wọ́ yá àti ìtòótán ní àwọn ìlú pọ̀ tá a sì máa sọ̀rọ̀ àṣà tó ń bẹ lọ́wọ́ mm. wọn kódà lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ìlú tó jẹ́ pé àṣà tiwọn ó tún yàtọ̀ gédégédé sí mm. yorùbá gbogbo ẹ̀ mm. náà la máa yẹ̀wò láàárọ̀ ojúmọ́ ire ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ẹ jẹ́ fi àkókò yìí kí yín káàbọ̀ kí n tún máa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ jókòó ń bẹ̀ ẹ kú ń bẹ̀ àjọ ń gbádùn kinní ọ̀hún gbogbo àtẹ̀jíṣẹ́ yín náà là ń rí tá a sì dúpẹ́ lọ́wọ́ yín gbogbo comment section wa bó ṣe máa ń bízì gbogbo dm wa bó ṣe máa ń bízì bẹ́ẹ̀ ṣe máa ń wá wa kí à ń gbádùn yín à ń gbádùn yín gbogbo ẹ̀ náà òun làwa náà ń gbádùn Orísun ibẹ̀ náà la ṣe wá Orísun ọgbọ́n Orísun ìmọ̀ Orísun òye Akínyẹmí ọmọ Johnson náà sì lórúkọ tèmi o Ojúmọ́re òun lètò tẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ èní kẹrẹ àwọn àṣà oríṣiríṣi la kó pọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ ń pa àti ẹ̀tí ń sọ lọ́wọ́ àti hmm. kọ́kọ́ kó nàìjíríà àti sọ̀rọ̀ àwọn ìlú kan tí ò sí nàìjíríà ẹja wa wo léwò ẹni ilé la ti kẹsọ̀ ròde ẹja wo inú àgbàlá àti wa wò hmm. lórílẹ̀‐èdè nàìjíríà àwọn àṣà kan náà ń bẹ níbi tó jẹ́ pé ah fáàbàdà àwọn náà le ah, àwọn náà kíra <laughs> ah ìlú kan bẹ tí wọ́n ń pè ní tó ń pè ní Benue oríṣiríṣi àwọn ìlú ló ń wà nínú ibẹ̀ yẹn náà o hmm. ṣùgbọ́n ìkànnù àwọn ìlú tó wà ń bẹ wọ́n ní tó o bá fẹ́ ọmọ ń bẹ̀. Hmm. Ah, irú àwa tá a láìkí obìnrin báyìí kọ́ ló ń sàrọ̀ àmì. bó o bá lè ṣe mistake fẹ́ ọmọ ń bẹ̀ hmm. kẹ́ ẹ tó lè ṣègbéyàwó ẹ̀ délé. ní ìlú wọn gangan lẹ ti gbọ́dọ̀ ṣègbéyàwó. ìlú wọn lẹ ti máa ṣègbéyàwó. Hmm. ẹ̀dá kan bí ìgbà wá sí ní ìgbéyàwó. kí wàá ok tó bá jẹ́ pé bóyá àwọn ṣe mọ̀ pé àwọn èèyàn ti ń lọ káàkiri ní ìsìn ṣé kí àwọn òbí ọmọ tó fẹ́ fẹ́ yẹn wọ́n wà lẹ́kọ̀ọ́ tàbí nílùú bòmíì ṣé àwọn òbí yẹn náà máa kóra wọn lọlé lọ ṣe wedding fọmọ nílé. gbogbo mọ̀lẹ́bí báyìí ló máa lọlé àfi tó bá jẹ́ pé gbogbo òdílé wọn gbogbo wọn bẹ lẹ́kọ̀ọ́ tó bá ṣàti jẹ́ pé ilé wọn wà ilé lẹ máa lọ mm-hmm. ẹ ṣà ẹ máa lọ ilé ṣà kì í ṣe ilé ṣà àti <laughs> ilé ọlọ́ máa dèlù wọn. wọ́n àtàwọn ẹgbẹ́ náà máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn nítorí pé ó ní I think Edo Edo Edo ni Benin now mm. nígbà tí wọ́n fẹ́ ṣe wedding yẹn àwọn òbí ẹ̀ wà lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ wá wọ́n wá sọ pé káwọn ṣe engagement yẹn lẹ́kọ̀ọ́ sí ìsọ̀rọ̀ pé òbí ẹ̀ wà lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọ́n máa àwọn Ìgbò máa sábà sọ pé kinní kan ní kinsmen àwọn ọkàrà màsíkì ah. kiri yẹn gbọ́ ọwọ́ làwọn yẹn wá sọ pé dandan dandan gbọ́dọ̀ wá lé wá ṣe ìgbéyàwó yẹn wọ́n ṣàbẹ̀bẹ̀ onímọ̀ yẹn bẹ̀bẹ̀ wọ́n sọ pé àwọn fẹ́ gbà nǹkan báyìí àwọn fẹ́ gbà nǹkan báyìí wọ́n fún wọn ṣùgbọ́n lẹ́yìn bí ọdún mélòó kan bàbá ìyàwó yẹn kú wọn á gbé lọ ìlú wọn kọ́ fẹ́ lọ sí èmi tiẹ̀ ń tòótọ́ wọn jẹ́ kán sin bàbá yẹn wọ́n nítorí pé wọ́n wá ṣe ìgbéyàwó ọmọ nílé ah, ah, a ti yanjú ọ̀rọ̀ yìí ó ti lọ mẹbí ẹ sọ pé ẹ fẹ́ gba nǹkan báyìí àfún yín ẹ fẹ́ nǹkan báyìí àfún yín kí ló dé àti ṣe àwọn onílà rárá o wọ́n máa tún ìgbéyàwó yẹn ṣe ìgbéyàwó tó ti ṣe tipẹ́ tó ti bímọ èmi tiẹ̀ ń tòótọ́ wọn tún ṣe o wọ́n tún ìgbéyàwó ṣe kan tó jẹ́ kan gbé ọmọ sínú eh, ẹni ẹni tí wọ́n fẹ́ sin bàbá yẹn sínú kòtò ah, nígbà tí eh, ẹ̀gbọ́n mi kéwìn tó ṣàlàyé kà hmm, aago méje alẹ́ àwọn màtí ìsìn òkú kí ló ṣẹlẹ̀ ló bá ń sọ gbogbo ẹ̀mí ẹ́ eh! lóòótọ́ ó láwọn tún ìgbéyàwó ṣe gbogbo nǹkan tó yẹ káwọn san pátá ló tó yẹ nǹkan àná làwọn ẹ̀ṣẹ̀ ń sá káàkiri àwọn ọjọ́ kejì ìgbà tó yẹ káwọn ṣe patí wọn á lè ṣe patí mọ́ ẹ̀ wo bá ṣàyí gbogbo ẹ̀pọ̀ dọ́là kínní yẹn sì máa ń ṣe mí ní kàyéfì ní orílẹ̀-èdè nàìjíríà wà náà ni mm, bá bá tiẹ̀ ń sọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà irú àwa tá a jọmọ Oǹdó báyìí ó ní nǹkan táwa náà ń gbọ́ nígbà Baba, tèmi kú bíi ah, eh, kọ́lọ̀ máa fọ̀ ọ́n kẹjọ́ sí i. Mm. àpẹẹlẹ ọmọ ọlọ́run kú ọ̀dọ́ ọgbọ̀n látọ̀dún wo ó ti mọ́ wa lára àwákàtí àti gba ṣíàsì sínú club ẹ̀ mọ̀ wọ̀rí àyèjọ́ bíi thirteen years báyìí tí bàbá òun ìtòjọ́ lọ́hùn pé lábà lọ lébè ká lọ sí bàbá òun àkọ́kọ́ náà wọ́n ní ẹ̀ ń bá ti jẹ́ ọmọ ìlú tiwa tó bá nílé wọn ẹ̀sìn sí ìlú ibòmí ó máa padà wálé ni hmm. ó bá tún délé wọn ní sin síta inú ilé báyìí wọ́n máa sin sí ilẹ̀ Yorùbá náà lájọ wa. inú ilé like bíá inú ilé yes of course nínú compound irọ́ o nínú building lábẹ́ òrùlé yes of course yes of course ó ti ń yé mi bọ̀. kódà ká a tó lè gbẹ́lẹ̀ sí òkú sí wọ́n ní a máa kọ́kọ́ ta ẹ̀jẹ̀ ẹran lẹ̀ ewúrẹ́ wọ́n pè é ewúrẹ́ wọ́n náà máa kọ́kọ́ ta ẹ̀jẹ̀ ewúrẹ́ lẹ̀ ẹ̀ ń bá wá jẹ́ àkọ́bí ọmọ lọ́kùnrin ló gbọ́dọ̀ ra ewúrẹ́ ọ̀hún. gẹ́gẹ́ Hmm. wọn kò pé ẹ wá o ẹskíìsà ẹ wọ ọdún tí Mr Johnson ti kú ṣé mo lówó mo fẹ́ fi ra ó mà dáa kéèyàn máa mú àṣàlú ẹ o. ó dá àṣà wa. tó láwọn òfin ẹ̀ fi bẹ́ẹ̀ mọ̀ àwọn èkó làwa mídẹ̀ mídẹ̀ lábàdé náà máa ní àlọ́ ra hmm. ewúrẹ́ wa kan tó lè sin òkú ìyá epo mo ti fẹ́ ewúrẹ́ mi màdúgbò tó ti tà mí ẹskíìsà múra ewúrẹ́ o mo ra ewúrẹ́ ṣá bàbá hmm. tún hmm. ṣe wá ra ewúrẹ́ ọ̀hún tán màá tún wá wo àwọn aṣọ gbárìyẹ ńláńlá báyìí. gẹ́gẹ́ hmm. bí àròlé. kí wọ́n máa jó káàkiri gbogbo odidi ìdẹ̀lú yìí. <laughs> àmọ́ mi kúlò mi. àwọn èèyàn kúkú jáde àwọn èèyàn máa jáde. àwọn ah, èèyàn jáde wọn máa bá mi. wọ́n máa jáde àwọn èèyàn jáde wọn bẹ́ẹ̀ wọ́n ṣe ń tẹ̀lé mi kiri hmm. àdúgbò wọn pé ah, starboy starboy <laughs> káwọn ọjọ́ kiri àdúgbò yorùbá náà láṣà àti wọn. yorùbá láṣà. àwọn àṣà wákẹ̀ ó gbilẹ̀ ó hmm. gbọ̀ngbọ̀n téèyàn ò bá farabalẹ̀ ó hmm, ṣeé ṣe kẹ́lòmíì dẹ́jà. bẹ́ẹ̀ni. tá a bá ti wá dẹ́jà yẹn àwa máa wá ibi tá a ti ṣe mistake. à ní tètè ẹja máa wọlé wò ká máa béèrè béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ló dé tó fi jẹ́ pé báyìí ni wọ́n ṣe ń ṣe é hmm. ẹ mọ̀ wípé òwe Yorùbá kan sọ wípé báyìí là ń ṣe ń lé wa hmm. wọ́n lè hmm. wọ bòmíì ẹ ó wá ṣe dandan o bẹ́ẹ̀ mi ṣe fi style tí mò ń mu àwọn àṣàlẹ̀ tiwa tani náà ṣe fi style tó ṣe màṣàlẹ̀ tiẹ̀ ẹ̀yin náà gbìyànjú kẹ́ ẹ màṣàlẹ̀ yín o. bẹ́ẹ̀ni ẹ máa jẹ ká jẹ kí ẹsìn kó gbà ṣé mo pọtọ ni pé tọrọ gáfárà ṣé mo pé <laughs> ọ̀tọ̀ ni pé kíyàn gba ẹ̀sìn ọ̀tọ̀ ni kí àṣà wà àwọn àṣà kan wà tó jẹ́ pé kò sí bóyá fẹ́ gba ẹ̀sìn tó àfi tó o bá fẹ́ sọ àpò lẹ́nu pátápátá o máa ṣe ni ṣá wọ́n ti ń gbà tí ìyá bàbá mi kú ń gbà yẹn wọ́n sọ pé ọkọ ọmọ obìnrin àkọ́kọ́ ló máa rapò sí ẹni gbọ́dọ̀ fà kó tún wá ń ṣe àkọ́bí ọmọ ọlọ́kùnrin ara àná àná ló máa rà ó máa jẹ́ ọkọ ọmọ obìnrin olóògbé òun ló máa ra ẹlòmíì ò mọ gbogbo àwọn àṣà yìí tó bá ti wá ń gbé àwọn àṣà yẹn tó wọ́n wọ́n ní àmì wọ́n ní rí òyìnbó wa béèrè olúwa o òyìnbó wa béèrè òun ló yẹ kí mi máa sọ fáwọn èèyàn pé kò síbẹ̀ ṣe fẹ́ kúrò nílé tó lóòótọ́ àmọ́ àmọ́ pẹ̀ ìsanilé nítorí àwọn village people àbí òótọ́ ni tó bá ṣe ń sá ẹ máa sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ nígbà tẹ́ tẹ́ ẹ̀yìn mọ̀ nígbà tẹ́ wà kékeré fún àwọn ọmọ yín ó bá ṣe ń dàgbà ó ṣe pàtàkì ó ṣe kókó. tó o bá rántí ìgbà kan tí mo sọ̀rọ̀ wípé wọ́n fún mi ní ọkà bàbà jẹ ní kékeré. Mm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó jẹ́ ṣàìsàn gbà mo wà kékeré àṣà kan nìyẹn o mm. àṣà àdílé yàtọ̀ sí àṣà ìlú o mm. àwọn ìdílé míì wà àwọn ìlú míì wà bí ìlú tiwa báyìí wọ́n ní àìjẹ òkété ẹlòmíì á dẹ́yìn odi kí ló kàn pẹ̀lú gbogbo wọn yẹn wẹ́ẹ́ èmi ò ní ní kẹ́ ẹ mọ́ jẹ́ o ohun tí wọ́n ń béèrè àpadà béèrè lọ́wọ́ yín àwọn ìlú kan náà wà tó jẹ́ pé wọ́n ń lo omi gbígbóná hmm, àwọn ẹ̀jẹ̀ kan nù wọn àtò hmm. bímọ o àtò òbímọ o hmm. o fẹ́ wẹ̀ ni o òtútù mú ẹ ni o omi gbóná ò ṣeé lò àìfi sára àìfi wẹ̀ tí òtútù bá mú gan sí àbíyàn ní kàtà àárín ọ̀tọ́ ni ó tiẹ̀ lọ lomi gbóná ẹ̀ nílò rárá. madam ẹ fara yí dáàdì ẹ̀dá dúdú tó ra àmọ́ omi gbóná ẹ̀ jìnnà sí ẹ̀dá fún. wàhálà ọ̀rẹ́ mi kan ni mo mọ̀ pé tó bá bímọ wọn ò lè fomi gbígbóná jó lára ó tiẹ̀ tó bẹ́ẹ̀ láti ẹ ní tó wá ṣe ní kàyéfì ni pé ó lọ́dún kan tí wọ́n wá ṣe cs fún èmi tiẹ̀ ń sáré káàkiri pé ó yá o kìíní kan kásáré kí ó kàn owó ìwé kan rẹ́rìn ni pé ẹ má ṣe ra yín wàhálà omi tútù náà máa fi jó mi lára mú lómi tútù omi tútù bò ó ní omi tútù ní oníkò gbogbo ọmọ tó ń gbómi tútù ni wọ́n á ní omi tútù wọ́n á kàn máa dà sí ó ní rárá ẹ máa máa fi sínú ẹ máa ṣọ ẹ máa ẹ kó máa jó ṣe wọn lóbi àti máa jó wọn lọ́wọ́ báyìí ẹ máa ṣe báyìí bẹ́ẹ̀ ní omi gbóná yẹn ń jó ẹni wọn máa fi gbà lára bó máa fi omi gbóná mo ní ẹ ara ẹ̀ díẹ̀ máa wálé kódà ẹ fún ní ọjọ́ méjì mẹ́ta ipò ẹ máa lọ́lẹ̀ tó jẹ́ pé táwọn ẹ máa jí pé pé mo lómi tútù kábíyèsí ọlọ. ẹ wo ó sì mọ̀ rẹ pẹ́pẹ́ èyí náà kàn rí ẹlòmíì àti balamu pé ee omi ògbé lè rí orí ètò ojúmọ́ yìí náà lè ti máa rí ṣùgbọ́n a sì fẹ́ lọ fẹsẹ̀ rajo náà a sì wà lórí ètò ẹ à ń bọ̀. ojúre pépé ojúre pépé kẹ̀kẹ́ ojúre gẹ́gẹ́ gẹ́gẹ́ ojúre pépé. ó kàn máa ń dára mi lọ́rùn láwọn táìmù gbà kan mo ti jó jó jó báyìí gbogbo àwọn fine girls Orísun ti wá bá mi jó ẹ̀yin rẹ̀ wà létẹ̀ ń dájú orí jó àmọ́ bẹ́ẹ̀ ṣe ń jójú ẹ̀ náà wọn pẹ́ ń láìkí àwọn náà ń láìkí ẹ̀ ń lé agodo mi ẹ̀ kú kalẹ́ o gbogbo àyín jẹ́jẹ́ sì tẹ̀sẹ̀ ń jọ́ ìníwá ìyá wọ́rọ̀ pìrì ẹ ti mí ìsìtè ní díẹ̀ ẹjọ́ ìwà tó bá dàrọ̀ la ẹ mọ̀ mí ìsì ẹ̀ lọ́la aago mẹ́jọ ni ó bá tún da aago méjìlá òru ẹja tó pàdé ẹja tó tún gbogbo ẹ̀wù bá a ṣe ṣe láàárọ̀ tòní ojúmọ́ ire òun náà sì lè tòtò ń dé sétí ìgbọ́yún ojú ìwòran náà tún wà ń bẹ ẹ̀yin náà ń wo ẹ ń gbọ́ àbí fine body náà ló wà ń bí o finest body Ọlọ́run ṣàánú mi ni pé má rí ẹ mọ wọ mi ni pé má rí ìtura tó bá tí o ti bọ́s bọ́ọ̀bù wọn ah, kò dáa kò dáa ẹlòmíì ti ń rò pé ah, akínyẹmí ẹ lásán ti máa gbà ẹlòmíì ti à ṣe bẹ́ẹ̀ ni mánéjà ẹ̀ ẹ̀ mọ ọkọ tí mò ń gbọ́ lẹ́yìn ẹlòmíì ti ń wò ó pé ìṣòwò ti máa fi máa tó sí máa kọ́kọ́ mm. bẹ̀rẹ̀ láti pé jẹ́ kí n jẹ́ ká ro jẹ́ ká ro future ẹ̀ báwo ni ká ṣe ṣe náà èyí máa ń kọ́ mú ẹ pé àwọn ah, ọmọ obìnrin yóò come to stay ni o. wọ́n ní plan ẹni plan yìí ò ṣe gbọ́ ẹ bá ti kọ́ proposal ọ ní proposal ọ ní máa kúnlẹ̀ kan tó fún yàn proposal proposal tèmi lẹ́tà tó gùn ni àfún yín ní email ẹ máa send proposal sí future plan yín future ambition yín iye ọmọ tẹ́ fẹ́ bí correspondence iye tẹ́ gbà lẹ́yìn gbogbo ẹ̀ máa kọ sí proposal tó máa yẹ̀wò lọ́kọ̀ mo ní manager. <laughs> àwa rèé ọrọ̀ àṣà àti ìpín káàkiri lórílẹ̀ àgbáyé là ń yẹ̀wò lórí díẹ̀ díẹ̀ àtúnṣọ́ tilẹ̀ Yorùbá níwọ̀nba fẹ́rẹ́ ń jógí Mm. bá a ṣe lè sọ mo tún fẹ́ kan sí i mo tún fi sọ fẹ́yìn ọmọ Yorùbá tẹ̀ wá mi mm. ẹ má fi àṣà yín ṣeré mm. ẹ má fi tàfàlà ẹ má sọ ọ́ nù kí n tó sọ̀rọ̀ ìlú tí mo fẹ́ sọ ó sọ nǹkan kan lẹ́ẹ̀kan tí mo fẹ́ béèrè béèrè kan lé lórí ó ní ìgbà tẹ́nìkan kú kí wọ́n tó sin wọ́n ní àná mm-hmm. ọkọ obìnrin tó bá dàgbà jù nínú àwọn ọmọ òun ló máa ra kó dákun tóbìnrin ni tí ì wà lọ́kọ tí obìnrin ò bá tí ì lọ́kọ gẹ́gẹ́ nígbà tí èmi náà béèrè ńgbà yẹn àwa tẹ̀ sì kéré díẹ̀ wọ́n ní pé ká ní pé ọmọkùnrin tí ẹni yẹn bí bóyá ó ti ní ọmọ tó ti ní ọkọ pé ọkọ ọmọ ọkùnrin ló máa lọ rà ẹ̀rí gbogbo fà gan wọ́n lè máa dúró tí tó máa rí i pé àná lẹni tó ra kìíní yẹn tó máa jẹ́ pé bóyá gbogbo àwọn ọmọ ẹ̀ sì kéré tí wọn ní ẹni yẹn gangan ó máa ní àbúrò lóbìnrin tàbí ẹ̀gbọ́n lóbìnrin ọkọ ẹni yẹn ló máa ní. àmọ́ ṣá ló bí wọn. àmọ́ ní. excuse her torí mo rántí pé ńgbà yẹn bàbá mi dúpẹ́ mi ọwọ́ làkọ́ bí àwọn ó ti ní báwọn ṣe plan ní báwọn ṣe máa sin ìyá àwọn kinní kan kinní kan náà wá sọ fún wọn pé ẹ sà ẹ lọ jókòó ẹ̀tọ́ yín ni ẹjọ́ yín kọ́ bàbá mọ̀ ṣùgbọ́n ó rò ó pé ẹ wò ó nínú ẹgbẹ́ sí nǹkan ti nílẹ̀ lèmi ni àkọ́bí o ẹgbẹ́ òkìní ó mọ̀ ó mọ̀ because èmi àwọn náà béèrè lọ́wọ́ àjọṣe rántébù meeting yẹn ni mo béèrè lọ pé dáàdì àkíndóde tí ẹ wá ní à àwọn mọ̀ pé àwọn kàn wò ó pé àwọn nífẹ̀ẹ́ bàbá àwọn àwọn ṣe kìíní kan láyé tí ẹ ti ní máa yẹ ṣe àwọn bẹ̀rẹ̀ léèyàn kan nínú àwọn ọmọ bàbá mi tó jẹ́ fọ́níṣọ̀ ni wọ́n àwọn eléyìí fọ́níṣì nǹkan ní fọ́níṣọ̀ ni wọn kò sí nígbà yẹn àwọn àwọn chia ọba ọba ní gbogbo ọba ìlókò nígbà yẹn ah, àwọn ló ṣe chia wọn so <laughs> àwọn mi ti wá wọ ẹ. fọ́n tó wà bẹ́ẹ̀ nìkan ni mo gbọ́. Ah! Eh, irú irú akínyẹ̀rí mọ́mọ́ gba ètò irú mọ́ mi lọ́wọ́ láàárọ̀ ìjìjọ́ tó lọ. ó dàbí ẹ̀ kí n sọ pé kápẹ́ńtà ó dàbí mo ti dá a padà fọ́ọ̀yẹ̀ ò ní gbọ́n mọ́ kápẹ́ńtà. <laughs> àwọn ìṣòro kápẹ́ńtà ní ìpele ìpele. kápẹ́ńtà ló yàtọ̀ sí fọ́níṣọ̀. ó yàtọ̀ sí fọ́níṣọ̀ torí fọ́níṣọ̀ làwọn. so bàbá mi ti wá dúró ní pé ah, ọmọ mi tó mọ kíní ìṣe ìjọba ah, tó máa fi gbẹ́ ti ó gbọ́dọ̀ yàtọ̀ á ní ẹ̀ eh, ìgbé ni wọ́n mọ̀ jẹ́ àṣekínní ibẹ̀ bọ́ ṣe ń ṣeré nì so wọ́n láti jọ̀wọ́ ẹ̀ sílẹ̀ hmm. wọ́n wá jẹ́ kí àná rà. ọ̀rọ̀ tó ń sọ ẹ̀jẹ̀ rántí orílẹ̀-èdè kan tí wọ́n ń pè ní Netherlands hmm. Hmm. ọlọ́run ọba o <laughs> eh, ògbóǹtarìgì abẹ̀jẹ̀ kù bí òjò ọmọ nàìjíríà yẹn tẹ́ ẹ bá rántí ẹ̀ Israel ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló fi ṣe ibùgbé hmm. mo wá rí nǹkan kan nípa àwọn aráàlú yẹn mo rí pé àwọn náà máa ń kọlà hmm. bọ̀ bí wọ́n ṣe ń kọlà wọ́n tún yàtọ̀ ṣe rí kódà ká máa fi ọwọ́ tẹ́ńbẹ́lú àwọn àṣà aláṣà o hmm. kò ní dandan ká kọ́pì àṣà aláṣà bá a ṣe ń gbé àṣà tiwa lárugẹ ẹ jẹ́ ká gba àwọn èèyàn míì láàyè káwọn náà gbé àṣà tiwọn lárugẹ torí ní nǹkan tó túmọ̀ sí lọ́dọ̀ tiwọn. bẹ́ẹ̀ ibi táwọn máa ń kọlà tiwọn sí rèé ẹ lè hmm. tẹ̀ sórí ayélujára kẹwò bẹ́ẹ̀ wọ́n máa ń hmm. pè é ó ní bí wọ́n ṣe ń pe orúkọ kìíní yẹn àwọn máa ya títí wọn wọ́n máa ya bíbẹ̀ yẹn bá ya tàtù hmm. kò ní í ṣe báwa ṣe máa ń kọ ìlà one one five five irọ́ o àwọn èyí yàrá tiwọn bẹ́ẹ̀ wọ́n máa ya bíbẹ̀ yẹn bá ya tàtù sí ẹnu báyìí ó ní agbára o tó bá tún wá ń ṣe wọ́n á tún wá máa ṣe nǹkan tí wọ́n ń pè ní aka nílùú wọn aka yẹn dàbí ìgbà tí èèyàn bá ń kéwì Hmm. àbí téèyàn bá hmm. sùn jálá hmm. wọ́n wá bẹ̀rẹ̀ bí àwọn akíkanjú ni torí ẹni bá ń kàákà yẹn gan fúnra ẹ̀ a máa ranjú ni wọn eh. ò fi kí ewé làwùjọ ranjú láìsí Ṣàngó ṣé ló bẹ̀rẹ̀ dàbí ẹni pé kò sẹ́nikẹ́ni tó bá ti fẹ́ ṣe àkà ẹ̀ ọba pé bíi one billion tó fẹ́ jọ ṣe wọn máa máa ranjú ni o wọn máa gbọ́ bìbẹ̀ yẹn bá gbórúkẹ̀ dání ẹ ní sùúrù èrè tẹ́ ẹ sọ òye mi ìlà tẹ́ ẹ ń yà nìkan ló jọ mí lójú pé ẹ̀yin náà tún máa ń kọ ìlà òyìnbó ń kọ ìlà hmm. mo rí ìdílé kan wọ́n tẹ ẹ nífẹ̀ẹ́ kọlà wọ́n tẹ ẹ sórí iṣẹ́ àbá ẹni táwọn fún ẹlẹ́bí ẹ̀dì lọ́wọ́ mú un pé ó mọ̀ ṣe àǹkó ìgbájú wọn àbí kọlà fún ẹ ló bá jẹ́ ìlà ẹni. wàá fara balẹ̀. lọ́pọ̀ jẹ́ ìjọba Yorùbá tún ní pé títa ní ro là ń kọlà àwọn èrò gbarita yìí wọ́n fẹ́ lè máa lo anesthetic àbí kí wọ́n pè kán tó lè kọlà fún yàn èèyàn sùn sórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ó láì dàn wọ́n di ọwọ́ ẹ̀ ah. ọmọdé ni o wọ́n bẹ̀rẹ̀ sí ní ti áka fún ibi rẹ̀ máa sùn sí àṣà pọ̀ oríṣiríṣi oríṣiríṣi ìlú pẹ̀lú àṣà tiwọn lórílẹ̀‐èdè India báyìí sìn àwọn ọkùnrin bírú àwa starboy báyìí tá a bá wà ní India wọ́n máa tò wá ni wọ́n máa kó oúnjẹ wá pé ẹ̀sà mo ti ródòdó kan nu gáàdì yìí tí mi fẹ́ já finance lórúkọ ah, ẹ̀ gẹ́gẹ́ àwọn obìnrin fi wá sakọ́ ń bí ni o hmm. ẹ fi wá pójú a máa lọ India ẹ máa lọ India kọ́ lè fún ẹ lówó orí. wọ́n máa kó orí wá fáwọn hmm. owó orí yẹn la máa fi bẹ̀ẹ́ business wọ́n fi máa upgrade. lóòótọ́ ṣé kí n sìn ẹ lọ má sìn mí lọ má wọ kí n má sìn ẹ lọ èmi ni manager náà kákùjọ. àfẹ́ kí marriage people máa tẹ̀lé wọn wáyà yìí ọjà máa dá ìrìn wa. <laughs> sílẹ̀ india nìyẹn èrè sísọ yẹn ọmọ àwa fẹ́ ọkùnrin ni kódà àwọn tún máa ṣe kinní kan nígbà ní ọkùnrin yẹn gan lè fẹ́ sínú ilé kó jẹ́ pé ilé bàbá ìyàwó ẹ̀ ló máa máa gbé ah, oríṣiríṣi àṣà àmọ́ ní ọ̀dọ̀ tí wọ́n yẹn kódà àjọsọ máa wà láàrin ẹbí méjèèjì tó máa jọ jókòó pé báyìí la ṣe fẹ́ ṣe ṣé ìwọ ló fẹ́ wá gbé lọ́dọ̀ wa ni àbí òun ló fẹ́ wá gbé lọ́dọ̀ yín wọ́n á tún jọ jókòó wọ́n á tún jọ rò ó wọ́n ń pe àwọn kankan ní living in law ìyẹn nìyẹn ọkọ ló máa wá wá sí ilé bàbá ìyàwó a máa gbé pẹ̀lú kó wá ṣẹlẹ̀ India nìkan ló ti ń ṣẹlẹ̀ mo ti rí ìlú kan náà mo fẹ́ orúkọ ẹ̀ nísìnyí omi ìfẹ́ kó jẹ́ ilé tó máa di pé àbẹ́ ṣe mistake ni ó ní ìlú kan náà tó jẹ́ pé ó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ọkọ ó lè wá gbé nílé bàbá ìyàwó abẹ́rẹ́ ní ká wo ilẹ̀ Yorùbá. Ah. èèwọ̀ ni èèwọ̀ ilẹ̀ Yorùbá wọ́n ní ọkùnrin tó bá ń gbé ilé àná wọ́n ní bírú ẹni bẹ́ẹ̀ bá jọlọ òun pé wọ́n lójú wíńdò báyìí wọ́n ní bí wọ́n gbà jáde ẹ sí lóòótọ́ ni. àmọ́ èmi ò tí ì rí rí o àmọ́ mo ti gbọ́ dáadáa ni wọ́n ti ń gbà kan tí ìyá mi wá bá mi tọ́mọ lẹ́yìn bíi oṣù mélòó kan wá ṣe wọ́n láàárẹ̀ díẹ̀ lọ́mọ ọmọ wọn ti palẹ̀ ẹrù wọn mọ̀ mò ń lọ lé mu ní ah, ẹ̀yin tẹ́ ẹ sick ẹ jẹ́ ká tọ́jú yín kẹ́tọ́ mọ́ lẹ́ ah! tí ọlọ́run bá dé bá mi ń bí lónìí ojú wíńdò náà máa gbà gbé àwọn jáde ah, mi ní à ojú wíńdò bò ó pé nílé ọmọ yìí ilé nígbà ẹ̀kọ́ ń ṣe ilé ọmọ mi ọ̀rẹ́ mi dẹ̀ ń ké nínú yẹn dùn mí kò tètè yé mi dáadáa wọ́n lè fẹ́ ṣe wọn máa sọ pé ẹ wá sí ilé mi ilé mi ò ń ṣe ilé yín ọ̀nà ah, ilé àná ni mo wà o ilé àná ni mo wà o àní ọ̀rẹ́ mi pọ́n bí ọkọ̀ bá ń pọ̀ bá ń pọ̀ kó gbé mi lọ kó máa gbé mi lọ kó máa gbé mi lọ ah, mo dẹ̀ ń ké ẹ ṣe máa sọ pé ilé mi ò ń ṣe ilé yín ó ní ah, ibi ò ń ṣe lémi o ilé àná ni wọ́n wá o tó ń pariwo gidi ìbínú ni mo fi pè ẹwẹ́ ẹ bá mi gbé wọn lọ gbé wọn lọ gbé wọn lọ gbé wọn lọ ìgbà tí ara wọn yá tán ṣẹ̀ wá pè mí wọ́n ṣe wá ṣàlàyé fún mi pé àmá bínú èmi ò pé báwọn ṣe sọ yẹn kó máa bí mi inú pé àwọn sọ pé ilé mi tó èmi fẹjọ́ wọn sùn o ó fi ẹjọ́ wọn sùn àwọn ẹ̀gbọ́n mi tó jọkùnrin pé ìyá mi sọ pé ilé mi òun ṣe ilé àwọn àmì àkò yí ẹni ilé àná ok kí ló ń jẹ́ sìn Hmm. nínú Bátúndé ní ṣé Ọbátúndé ló kọ bàbá wa hmm. ilé àná náà wà ah. mo má yẹ kó bí ẹnu mú ah, ah, ilé ọ̀ṣẹ́ kí ló yẹ kí Christianity ti gba gbogbo kí ni mo ní ọ ọdún Christianity ò gba eléyìí o ẹ̀sìn ò gba eléyìí o. ẹ̀sìn bá gba gbogbo àṣà lọ́wọ́ wa jọ nítorí Ọlọ́run báwo la ṣe fẹ́ jẹ́ ọmọ Yorùbá hmm. ẹ wo èmi ọmọ bí wọn ṣe ń ṣe ní ìlú tí torí báyìí là ń ṣe ń lé wa wọn lè wọlé ìlú ẹ̀yin lè fi àtẹ̀jíṣẹ́ tí náà kẹ́ fi ránṣẹ́ sí wa mm. ìlú bolẹ́tí wa mm. ìdílé bolẹ́tí wa mm. kí làwọn àṣà tó jọmọ́ ìlú yín tí ò sí ìlú bòmíì kí làwọn àṣà tó jọmọ́ ìdílé yín tí ò sí nídìílé bòmíì ẹ lè sọ̀rọ̀ ń pa ẹ ó ṣeé ṣe ó dé gbàtà bá máa mú ọ̀rọ̀ yìí tá a bá tún máa mú wá lọ́jọ́ mi ó lè jọ́rọ̀ tí la máa fi bẹ̀rẹ̀ ẹ bá ń kọ́lẹ̀ ẹ kọ́lẹ̀ ẹ fọlọ́dì ìgbóyìnbó. à ń padà bọ̀ ẹ já wo mókè lọ́hùn ṣe ní náà bá a bá dé ojúmọ́ ire ó sì ń tẹ̀síwájú àṣà wa àti ìṣe wa ó jẹ́ ohun tí ó yẹ kó máa jẹ wá lógún gan gidi gẹ́gẹ́ bí àṣà àwọn ará àtọ̀hún bó ṣe ń jẹ wọ́n lógún àwọn ò máa pa àṣà wọn rẹ́ <laughs> ṣùgbọ́n àwa hmm, ẹ̀yin dájú tí mò ń wé eh, mọ́mì eh, wọ́n ní ah, ẹ̀sìn ò fàyè gbà mí eh, lóòótọ́ ó ní àwọn kọ̀ọ̀kan tẹ́sìn lè gbà nítorí bóyá ó ní ọwọ́ kan òkùnkùn nínú àmọ́ àwọn nǹkan kan wà tó ṣe pé bó bá lẹ́sìn ìgbà lọ́wọ́ rẹ̀ nígbà bá pa ìwà àtẹ̀bí rẹ̀ pọ̀ ló máa mọ̀ pẹ́sìn kankan kò lè gbà fáàbàdà <laughs> orí ètò Ojúmọ́ Ire náà lẹ ti máa gbọ́ àwọn àkọ̀tun ọ̀rọ̀ àwọn àkọ̀tun èdè àwọn àkọ̀tun tó máa jẹ́ kí ìmọ̀ àti òye àwọn kan tí òye wa tẹ́lẹ̀ kó máa jẹyọ torí ẹ̀ la ṣe máa ń sọ pé kẹ́pẹ́ onílé àlejò ọmọdé àti àgbà wá tí ètò Ojúmọ́ Ire tó bá ti bẹ̀rẹ̀ ṣì wà lórí ètò honey fingers àti finest ball àwa wà bí aníkà máa yànnà náà fún yín ni àwọn àṣà kankan tẹ̀yìn ò tiẹ̀ gbọ́ rí àwọn ìwà ìwà tó wà nínú ẹbí yìí tó jẹ́ pé ẹ̀ gbọ́ rí tẹ́ ẹ̀ mọ̀ rí ẹ ń láti máa sọ èyí tó bá wà nínú ẹbí tí ẹ jẹ́ káwọn ọmọ yín mọ̀ àgbàdúrà ikú fẹ́nikẹ́ni àmọ́ ikú òdòjọ́ àrùn òdòṣù tí ikú bá dé tí ohunkóhun bá ṣẹlẹ̀ àwọn ọmọ yẹn á lè dìde dúró pé wọ́n ti sọ fún wa pé wọ́n máa ń ṣe báyìí nínú ẹbí wa hmm. wọ́n ti sọ fún wa pé ilé ìwọ̀n kì í ṣe é wọn ò ní lè ṣi ẹsẹ̀ gbé àwọn ẹran mẹ́lòmíì tí àwọn òbí wọn bá papòdà ní rèwerèwe Ọlọ́run má jẹ́ kárí tí wọ́n máa ń dín pé àwọn ọmọ yẹn máa ń yan nǹkan míì bóyá ìyá jẹun àbí nǹkan ọ̀pọ̀ ìgbà ló máa ń jẹ́ pé àwọn àṣà tó ọ̀mọ̀ ló máa ń fà. ògbówó àwọn àgbàlagbà kan ni wọ́n ní orò èèyàn bá ń ṣe hmm. tó bá ń lé ọmọdé sẹ́yìn hmm. bẹ́ẹ̀ wọ́n ní ròrò yẹn ó máa parẹ́ bẹ́ẹ̀ ni àpárẹ́ pátápátá. tẹ bá sọ pé ẹ àwọn ọmọ yóò tí ì gbọ́n tó mm. kò tí ì yẹ kán mọ̀ ń pa ẹ̀ kò tí ì yẹ kán mm. ṣe kinní kan mm. ṣúgẹ̀ ẹ̀ ikú òdọ́jọ́ àrùn òdóṣù èmi ò gbà ládùúrà o pé kẹ́nikẹ́ni kò lọ èmi ò gbà ládùúrà pé kẹ́ni ẹ̀ ìwé kẹ́ni ẹ̀yìn kó ṣáájú kinní kan ti rọ́ kì í ṣètò ìfẹ́ àmọ́ ṣe rí òyìnbó máa ń pe kinní kan ní. Ni handing over hmm. bí ìgbà tí generation kan tí wọ́n bá ń fi ìṣètò bí wọ́n ṣe ń ṣe nǹkan ìṣẹ̀dálẹ̀ ìlú hmm. náà tí wọ́n bá ṣe ń filẹ̀ lórí generation mi tá a ṣe ń mú lera wa lọ́wọ́ hmm. bẹ́ẹ̀ ló ṣe yẹ ká máa ṣe kinní ọ̀hún àmọ́ àwa máa sọ tiwa ní belenja bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ ẹni tí ò bá sì yé ẹjọ́ padà tún gbogbo ẹ̀ wò lórí ayélujára bẹ́ẹ̀ ni ó wà ń bẹ̀ ẹ dákun ẹjẹ́ á wo kí làwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lórí pari pursuit mo ti rá àwọn oríṣiríṣi nǹkan ẹjẹ́ n kọ́kọ́ fi àkókò yìí ná kí n fi bá ìdílé adẹ́rìnpòṣónú yìí ay àtòwọn àtajà ẹ jẹ́ ń bá wọn kẹ́dùn ọ̀tẹ̀ yìí adúpẹ́ pé kìtì ẹ̀sìn pé ẹnikẹ́ni gbé ẹ̀mí mi o àmọ́ ilé olówó ńlá mm. tó ṣe bẹ́ẹ̀ tí iná tó gbà lọ́wọ́ wọn mm. wẹ́ẹ́ ẹ jẹ́ ẹ sọ wípé ilé ọba tó jóná ẹwà báyìí òun náà ni ó fi bùkún nígbà tí hmm. arákùnrin yẹn máa sọ ọ̀rọ̀ kan ó kọ́kọ́ ó ní ìvẹ́ǹtì kan tó fẹ́ ṣe hmm. Hmm. inú oṣù yìí náà ló ti fẹ́ ṣe ìvẹ́ǹtì yẹn mo tún tó tún padà fi fídíò jáde tó tún ṣe polówó ìvẹ́ǹtì ní ah! ọkùnrin nu ọkùnrin lélẹ̀ ọkùnrin nu kò gbà kó gbóhùn ó tún jáde wá ojú ẹ̀ sì dúró pé ayú èkíní kan kíní kan ayú èkíní kan ah, ṣe iṣẹ́ wa yìí. iṣẹ́ wa yìí lágbára. Ah! iṣẹ́ wa yìí lágbára o. nígbà tó di àárọ̀ àná ló tún gbé píkṣọ̀ òun àtìyàwó ẹ̀ ló tún gbé sórí ayélujára hmm. Instagram tó bẹ̀rẹ̀ sí ni máa dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ pé ó ṣe kó àfọmọnìyàn ṣe ẹlẹ́yin ah, obìnrin tẹ́ ẹ bá dúró ti ọkùnrin ah. sàdánkátà yín o sẹ́ẹ̀tì ah. àwọn anífin ẹ bá tún ọ ó kí yín o Bọ́lá mo kí yín o sẹ́ẹ̀sì mo kí yín o fìdílíà mo kí yín o àwọn obìnrin tí wọ́n fi ń tọrọ obìnrin eh. láwùjọ àwọn ọmọ dárúkọ yẹn ò tí wọ́n eh. bá pẹ̀lú wọn ẹ lè fọ́ bọ́ọ̀lù sálẹ̀. àti ọpẹ́ kí wọ́n sọ òkò ọ̀rọ̀ bá àwọn tí wọ́n máa ń gba ọmọ tọ́jú. Hmm. mo ti ń ka àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rìírí kan àwọn ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì tèmi ti ń ṣe àwọn àkọọ́lẹ̀ àti tó bí ọdún méjì kan lórí àwọn ọmọ tí wọ́n ń fi sí ọ̀dọ̀ àwọn èèyàn láti máa bá àyàn mm. tọ́jú mm. ẹ̀yin tí ẹ máa ń gba ọmọ sọ́dọ̀ tẹ́ ẹ mọ̀ pé mi yóò gbé mm. ọlọ́run bá yín wí o. bá yín wí dandan. ẹ ìgbà náà nǹkan sẹ́yìn wàá lù mí ni ah. ọlọ́run bá yín wí. wọ́n ti lè wọ́n tẹlifíṣàn mu wa ọlọ́run bá yín wí. níbi ìjọ mélòó sẹ́yìn mo rí fídíò ọmọ kan ọmọ ọdún mẹ́wàá tí wọ́n ní ẹ̀gbọ́n ìyá ẹ̀ a máa fi ọmọ náà ta egbògi olóró ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́wàá obìnrin ni. bí ìdí ẹ̀kọ́ mi ń bí. ó ní tóun bá ti wẹ̀ láàárọ̀ tóun bá ti wọ àwọ̀tẹ́lẹ̀ ẹ wọ́n máa kó kólóòsì báyìí wọ́n á lé wọ́n ti máa ń lé sínú gbá wọn wọ́n wá kó sínú táìtì fóun ọmọ ọdún mẹ́wàá ń wọ táìtì wọ́n á wà wọ̀ sí lára òun ni ọmọ yẹn á gbé kò lé hmm. tá a gbé lọ sí ṣọ́ọ̀bù hmm. àwọn kọ́sọ́mà wa máa wá àwọn ọmọ ìrajà. ìwọ ọmọ báwo ló ṣe wá jẹ́ ó ní ìgbà bàbá òun kú tí ìyá òun ò lágbára mọ́ ni ẹ̀gbọ́n ìyá òun ó wá mú òun ní ìpínlẹ̀ Kwara ó wá mú wá sẹ́kọ̀ọ́ pé màmá bẹ́ẹ̀ tọ́jú ẹ ojú ló ń rojú ṣàánú ojú ló ń rojú ṣàánú má ti kábojú yẹn ni. má ti kábọ̀ ọmọ ọdún mẹ́wàá ẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní kí n ta ònkólóòsì ònkólóòsì ònkólóòsì báwo lọmọ yẹn ti fẹ́ tó bí ogún ọdún bí ò bá tiẹ̀ fa kólóòsì ṣó lè ṣó lè bá wọn gbígbé ayé tó dán mọ́rán. ṣé o rí ibi tí ọkàn mi kọ́kọ́ lọ nígbà tó sọ pé ó tò sínú àwọ̀tẹ́lẹ̀ ṣé tó bá dé ṣọ́ọ̀pù yẹn ó máa yọ síta nínú àwọ̀tẹ́lẹ̀ lásán ó máa tò sórí tírè wọ́n máa rà àbí tóbi tí ọkọ̀ mi lọ ọkọ̀ mi ti gọ́ fa àgọ́ o hmm. àbí bóyá tó bá fẹ́ lọ gbé bá àwọn kọ́sọ́mà mi inú àwọn tẹ́lẹ̀ yẹn náà ló máa tò sí tó bá wá dọ̀ àwọn kọ́sọ́mà fúnra wọn máa fi ọwọ́ bọ inú àwọ̀tẹ́lẹ̀ láti yọ. irọ́ wọn ti ẹ̀ gbìyànjú transport system lásán ni a transport is a mode of carrying ah. you from one location to another <laughs> tó bá ti wẹ̀ tán lé tó bá ti kó kólóòsì sára tó bá ti dé ṣọ́ọ̀bù wọ́n á gba ọgbọ ẹ̀ wọ́n á kó sí fún wọn kọ́nà àwọn kọ́sùmọ̀ hmm. àwa máa wá iṣẹ́ tọmọ yẹn gbà ní pé kó ṣàmọ́ bá wọn kó kó nílé kó máa gbé e dé ṣọ́ọ̀bù torí ó ṣeé ṣe kọ́ lọ́pàá dáyà. ìgbà wo ni wọn ò ní sọ pé ọmọ yìí lọ gbé kínní bá lé. kí ló dé tí ò ní lọ máa dìlífà. kò sígbà tí ò ní lọ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ètò ọlọ́wà dìlífìrì home delivery kí ọlọ́run kó ṣàánú fún wa ó dàbí nǹkan tí ìyá mi máa ń sọ ńgbà táwọn kékeré ah àwọn náà máa sọ pé àmú fẹ́ lọ ṣọ́lu délé kó mo fẹ́ lọ ṣe ìyá mi á ní èkó kọ̀ èkó ni tó bá ti tún àkókò tí ó fẹ́ kó wa wá sèkó a máa wá sèkó lọ́dọọdún chọ́ọ̀chì wa ńgbà wọn máa ń ṣe kan kódà lọ́wọ́lọ́wọ́ báyìí ó dàpọ̀ ń ṣe convention àbó ti fẹ́ parí náà ń ṣe convention lọ́wọ́lọ́wọ́ báyìí the apostolic church wọ́n máa ń ṣe convention ní ọdọọdún òun ti di ọ̀sẹ̀ kan náà dẹ̀ fi máa ṣe so ìyá mi á sọ mi pé ẹ bẹ́ẹ̀ lọ sẹ́kọ̀ọ́ kò sí wàhálà ṣọ́ọ̀ṣì wa máa tó bẹ̀rẹ̀ convention àwa kọ wa wá sẹ́kọ̀ọ́ à ń lọ convention à ń lọ èrè <laughs> olóńgbò a bá kó wá sí convention a lọ a lọ sọ́jọ́ ta a lọ sọ́jọ́ àwọn ọ̀nkù wa ṣe gbogbo ẹ̀ a padà sí chọ́ọ̀chì nígbà convention bá tán pm àti iléyà o bàbá a tún lọ lé nìyẹn àdìsẹ́ bẹ́ẹ̀ ni ẹ fẹ́ jáde ẹ̀jẹ̀ ti jáde ṣùgbọ́n kí wọ́n mú yín lọ pínkẹ́ lọ gbẹ́lọ́dọ̀ èèyàn kan gbogbo tí mo lè sọ pé bí a mọ sùn sí abẹ́ òrùlé yẹn kan ìpinnu tèmi fúnra mi ni ìyá mi ò lọ́wọ́ sí i ẹni tó bá yẹ pé gàrí lásán ni mo ní yọmọ fún ọmọ kò tètè yá wa ń gbà yẹn. orí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì tó dárúkọ yẹn á jẹ́ kí n fi àkókò yìí náà kí n fi kí gbogbo àwọn ọmọ ìjọ Fountain of Life Church ẹ kú ara fẹ́ra kù olùṣọ́ àgbà hmm. ìjọ náà Táíwò Odùkọ̀yà hmm. ilé ló lọ ilé ló lọ. Ah! Pastor, Táíwò relé o tán-tán-tán-tán. Mm-hmm. èmi mọ̀ pé air force race lèmi náà ń lọ nígbà tí n bá fẹ́ lọ tí n bá débẹ̀ tí n bá bá pásítọ̀ Táíwò a máa ṣe èyí a máa pe tribunal lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ah, ah. <laughs> tó tó bá rí mi. ó ní wọn kí gbogbo àwọn ọmọ ọjọ́ náà ni pé ẹ kú ara fẹ́ra kù àmọ́ ẹ mm-hmm. fi ìdùnnú sí i wípé mm-hmm. eh, bí bàbá ṣe lọ ilé gangan mm. òun ni bàbá lọ ilé aláyọ̀ ilé ológo ni lọ sinmi ni eh, jésù ní òun ti ń lọ sí òkè lọ́hùn ó fẹ́ mm. lọ pèsè àyè sílẹ̀ fún àwa ṣé inú dàtẹ́ bá ti dé báyìí sí àwọn mansion ó wà nílẹ̀ ó wà nílẹ̀ tó wà sẹ́ńtà tẹ́ máa jókòó sí àwọn bàbá àwọn ti lọ tiwọn ẹ mm. eh, àwa ti ń sọ tiwa lóní belenja belenja belenja àkókò òfin gbà wá láyè ọ̀rọ̀ pọ̀ lẹ̀ tí a máa mú jáde àmọ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń gba ọmọ tọ́lẹ̀ kan sí i mo tún sọ fún yín bó o bá ti mọ̀ pá gbára ẹ̀ ò ka ọmọ tó o fẹ́ gbà sábẹ́ dákun mọ́ gbà á hmm. tó o bá ti mọ̀ pé ọmọ tó o fẹ́ mú yìí o o fẹ́ fi o fẹ́ fi sọ́fà ni hmm. ó yàtọ̀ sí sọ́fà o fẹ́ fi sọ́fà dákun mọ́ gba ọmọ ọlọ́mọ hmm. àwọn ọmọ ọlọ́mọ náà àwọn náà ní ẹlẹ́dàá tiwọn àwa sọ tiwa àyè sì ń bẹ o àyè kú àyè àrùn kọ́lọ́ mọ́jì ó sílẹ̀ fún wa akínyẹmí ọmọ johnson finest boy wọn ni wọn kéèyàn pé peace love yọ yọ yọ peace okay okay anna adenike babatunde tí ẹ ń pè ní anything gas èmi náà ní kí n máa sọ fún yín pé káfíńre pàdé o.